الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين ثم الصلاة والسلام على نبينا محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين أيها الإخوة والأخوات في الله السلام عليكم ورحمة الله وبركاته adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba atọ̀rọ̀ ìkẹ́ àti ìgẹ̀ fún anábíwá Muhammad ọbẹ̀ náà máa sọ́nà wa tààlà tí ó bá wá ṣe àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún bákan náà kí ìkẹ́ àti ìgẹ̀ náà máa bá wọn ará ilé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo wa náà ní àpapọ̀ ní tẹ̀síwájú lórí àlàyé tó ń ṣe fúnra lọ ní bábùl fara'id nínú síra bulogul maram ọ̀rọ̀ ogún pínpín òní tá ń ṣàlàyé lọ fúnra wa a ní àlàyé tó à ń ṣe ń bí ọkàn jẹ́ bí introduction yìí fi ti wọnú ṣùgbọ́n kí n kálukú wa náà ní àìdíà nípa tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ogun àwọn ìbí Islam ṣe gbé lẹ̀ bákan náà ká mọ pàtàkì ẹ̀ ẹni tó bá tó fẹ́ wọnú tó fẹ́ jinlẹ̀ jìdò yóò súnmọ́ àwọn àfa tí wọ́n ṣàlàyé ẹ̀wọ̀nú fún un ní ìjẹ́ ẹjọ́ èyí tó aṣọ lálàyé fúnra wa òun náà ni àwọn àfáàbù ní àwọn tó ń jẹ áàfù nínú tí òkú filẹ̀ a ti ṣàlàyé àwọn mẹ́ta fún wa níbẹ̀ ẹni àkọ́kọ́ nínú ẹni tó jẹ áàfù ọ̀nà ni ọmọ obìnrin òkú àtìsílẹ̀ ìfúnra wa ń jọ wà ṣàlàyé ẹ̀ àwọn kọ̀ǹdíṣàn tí ó mú jẹ́ nípa wípé tí òkú bá kú tó fọmọ obìnrin lẹ̀ ọmọ kan ṣoṣo kò sí ọmọ ọkùnrin pẹ̀lú obìnrin yìí kò sóbìnrin ní pẹ̀lú ẹ̀ alọ́mọ obìnrin yóò jẹ half nínú ogún bàbá rẹ̀ ni àbí màmá rẹ̀ tó kú. bákan náà náà àwọn tí wọ́n jẹ half òun ni ọmọ ọmọ òkú lóbìnrin tó yẹ pé bàbá tiẹ̀ lọ́mọ òkú bóyá bàbá bàbá rẹ̀ ló kú ni àbí ìyá bàbá rẹ̀ tó wá jẹ́ ọmọ ọmọ ṣíṣe granddaughter àní òun náà jẹ́ pẹ̀lú májẹ̀mú kí òkú tó jẹ́ grandfather rẹ̀ àbí grandmother rẹ̀ kó mọ̀ ní ọmọ kankan láyé bákan náà òun tó jọmọ ọmọ náà kó jẹ́ pé òun nìkan ṣoṣo náà ni lójóbìnrin kò sí ọkùnrin míì tí ó bá kẹ́gbẹ́ bákan náà kò sóbìnrin míì òun nìkan náà lọ́mọ ọmọ òkú lóbìnrin alẹ́ òun ló jẹ́ kí ni ó jẹ́ àfù bákan náà ní ẹ̀kẹ́ ẹ̀ta bá ṣàlàyé òun níta ní azawj ọkọ òkú ẹni tí ìyàwó rẹ̀ kú ìyàwó yóò wá fọmọ kankan sáyé bóyá fọkọ tí ó kú lábẹ́ rẹ̀ yìí ni àbí kó tiẹ̀ ti lọ́kọ kan rí kò lọ́mọ kankan bóyá lọ́dọ̀ ọkọ rẹ̀ tí ó wà tó fi kú ni àbó tiẹ̀ ti lọ́kọ rí àti kíní kejì kò lọ́mọ kankan bẹ́ẹ̀ ẹnu rẹ̀ ní tíyàwó rẹ̀ kú tí ó fọmọ kankan sáyé gbogbo ohun tíyàwó rẹ̀ ń bá ní yóò jẹ́ àfọ̀ ẹ̀ eléyìí ni mẹ́ta tí a ṣàlàyé fúnra wa ní ìjọ́wò mo sì lérò pé yé gbogbo àbí ẹ̀yà àbú Ismail balẹ̀ ní àkọ́kọ́ tó jẹ́ af ọmọ obìnrin òkú ọmọ obìnrin òkú àbí yóò jẹ́ af pẹ̀lú kọ̀ǹdíṣàn kò sẹ́nì kankan bí báwo. kò sọ́mọ kankan míì mọ́ fókù ju tání lọ òun nìkan lọ nam sátúnlá ní yóò jẹ half granddaughter pàmò sí kíni bíntúlẹ̀ evelyn pẹ̀lú mọ́jẹ̀mú àyà òkú lọ́mọ kankan láyé bóyá ìyá bàbá rẹ̀ ní àbí bàbá bàbá rẹ̀ kò lọ́mọ kankan òun náà tó wá jọmọ ọmọ tójóbìnrin yìí nìkan ṣoṣo náà ni ẹni yóò jẹ áàpù ẹni náà tó ń bọ̀ láwọn akó áàpù yóò kù sí ẹ lálàyé ogun ẹnì ẹ̀wọ́n náà ni ẹ́ àfẹ́ gbọ́mi ò sí ń bẹ̀ o ẹ̀rìn ẹ̀kẹta ní ẹ̀ tó jẹ́ af abu usman ọkọ̀ òkú pẹ̀lú kọ̀ǹdíṣàn wo lọ́kọ́ fi jẹ́ af tí ìta ni ò bá lọ́mọ ẹ pé ìyàwó rẹ̀ tó kún tí ó lé kí ni tí ò bá ní ọmọ láyé ẹ̀ẹ́tọ́ gbogbo tó bá jẹ tàbí gbogbo tó bá ní tí lọ́kọ̀ yóò jẹ ẹ̀jẹ̀ àpò ẹ̀rù dárúfù táwọn ṣe yìí ó níbi àfikọ́ọ́lẹ̀ ìyẹn forí gbé wákàtí ilé opportunity ni pé èyàn lè dédé fàlẹ̀ rí gan gómọ́dé ìdébẹ̀ tí wọ́n kàn á rí mú mi opportunity ni ìwé tí wọ́n á dákàtà máa gbọ́ náà aná márùn ni wọ́n jẹ sáàmàtíkín súnmùn àfínif àbí àtìsọ mẹ́ta ń bẹ̀ náà wọ́n abẹ́ gbé tẹ́ẹ̀sì kan fúnra wa àbú anas òkúkú wa ní ọmọ obìnrin ẹyọ kan ṣoṣo ó sì tún ní. ọkọ bó láti pe ogún ọmọbìnrin ma máa gbà kí ọkọ máa gbà. àlọ́kùnrin ọkọ ọkọ rẹ̀ ọkọ àti ọmọ obìnrin. pé igual and three lọ́dọ̀ tọ́lẹ̀ ọkọ̀ abámilẹ̀ bá kọ́ àfòyẹ níwèé wọn bá kú bẹ́ẹ̀ mi lè máa wò pé kí ni wọ́n gbà yìí ẹjẹ́ ti tẹ̀ àyà. náà afáfá wáàsì. fáwọn pé ọkọ àti tani àti ọmọ obìnrin àbọ̀ àlíyà gbóná lè pin. ọmọbìnrin kọ́ ogun bá tanlẹ̀ ẹgbẹ́ àbágbà ẹ́. àgbà bò wá ní. àyọ̀ ìtafẹ́ gbọ́ kẹ̀kẹ́ ni ọmọbìnrin àgbà áàfù ẹni tó mọ ìmọ́kọ gba áàfù ní kó kú mọ́ lọ́mọ ó ti fọ ọmọbìnrin lẹ̀ ọkọ tó fi lẹ́yìn ò lè kí ni wọ́n kó lè gba áàfù mọ ó yá òye. àyà kọ̀ǹdíṣà tí ọkọ fi gba áàfù ni kéyàwó ẹ̀ má bímọ ó dẹ̀ ti lọ́mọ ń bí kò lè gba áàfù. ok ta ni ó ṣàlàyé ilé fún wa òkúkú ó fọmọ obìnrin kan lẹ̀ ó tún wá fi granddọ́tà tó náà jẹ́ ọmọ tójóbìnrin ọmọ ọmọ adi méjì báwọn àbí. bóò ni wọ́n ṣe pín a lè ṣàlàyé ẹ̀ fún wa òkúkú fọmọ obìnrin kan lẹ̀ ó tún wá fọmọ ọmọ lẹ̀ tó náà obìnrin obìnrin méjì ìkan jẹ́ dọ́tà ìkan jẹ́ grand dọ́tà bóò ni wọ́n ṣe pín. ọmọ òkú tó débìnrin máa jẹ half grand pankọ ẹ̀pá lónìí ò lè gba half àbí ẹ̀ẹ́n sínú máa gbà ń bí kò ní gba half nítorí kíni nítorí kíni òbí ní gba half. torí pé òkú ti dé kíni ó ti lọ́mọ akẹ́kọ̀ọ́ ọmọ ọmọ òkú tó jómi kó lè gba kọ̀ǹdíṣẹ̀ ní kó kú mọ́ lé kíni kó mọ́ lọ́mọ òkú fi bíntù ọmọ obìnrin rẹ̀ lẹ̀ ó tó wá lọ́mọ ọmọ ẹgbẹ́ ọ̀dẹ àwọn kọ̀ǹdíṣẹ̀ yìí dáadáa náà nínú àwọn tí wọ́n tún gba app ní ìtẹ̀síwájú òun náà ni al-ukhtu shaqiqa ẹni tó jẹ́ àǹtí òkú sájọjọ́ mọ ìyá ọmọ bàbá tí ẹ bá kún sùn tó bá fi àǹtí lẹ̀ àǹtí rẹ̀ lè jẹ́ áàpù nínú ogún ẹ̀. pẹ̀lú kọ̀ǹdíṣẹ̀ tó ń bọ̀ yìí kọ̀ǹdíṣẹ̀ alákọ̀ọ́kọ́ tó lè mú àǹtí òkú jẹ́ áàpù bá fi kọ̀ǹdíṣẹ̀ sí lábẹ́. òun náà ni fara lùfárẹ́ ìlúwárì kuma kú mọ́ ní ọmọ rárá lápẹjú kan òun fẹ́ jogún àbí àǹtí òun àǹtí tá sọ́lọ́mọ ìyá bàbá o kò mí ní pé ojú òkú lọ jábúrò òkú náà pé lóun fẹ́ ọmọ ìyá àwọn kan kọ́ tó lè jẹ́ bóyá lè jẹ́ app kọ̀ǹdíṣà tó gbọ́dọ̀ wà ní pé ẹni ò gbọ́dọ̀ lọ́mọ ara tó bá ti lọ́mọ láyé ẹ̀gbọ́n òkú àbábóró òkú tó jóbìnrin kò lè jẹ́ app bákan náà wà ádámù usuli min ad òkú ò ní ìpìnlẹ̀ tó jọkùnrin wọ́n tábá ní àwọn ìpìnlẹ̀ tó jọkùnrin àwọn olàgbà lérò àṣàlàyé ẹ̀fọn àjọ àwọn wo là ń pẹ́ bẹ́ẹ̀ ní ogún bàbá àbí bàbá bàbá ìtumọ̀ ẹ̀ pé ní ọmọ ìyá òkú tó jóbìnrin kó tó lè jogún ọmọ ìyá rẹ̀ tó tó lè jẹ́ half ọmọ ìyá rẹ̀ tó kúnyàn gbọ́dọ̀ ní bàbá àbí tání àbí bàbá bàbá àǹtí òkú ẹ̀rí àbábòrò rẹ̀ lóbìnrin kò lè jogún tí bàbá òkú ti ṣe kí ni tó wà. wọ́n bí àbá bàbá wa ló wà ń kọ́ ọ̀rọ̀ mi tún nìyẹn pété ọmọ ẹ̀yà òkú àti bàbá tó lè pọ́ bá papọ̀ ń sájọ jogún kéèsì mi nìyẹn ṣùgbọ́n ọ̀rọ̀ áàfù là ń sọ lọ́wọ́ ń bì ṣókù bá ti ní bàbá àbò ní bàbá bàbá àǹtí rẹ̀ tó fi lẹ̀ àbí àbúrò rẹ̀ lóbìnrin kò lè ó di kọ̀ǹdíṣẹ̀ mélòó bẹ́ẹ̀ méjì kọ̀ǹdíṣẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ma infiradi kulli wahidati minhuma min al-akh al-ukht fi fi quwwatiha bákan náà kò gbọ́dọ̀ tọ́mọ ìyá mi mọ́ lágbójú ẹni sì tó jẹ́ pé ńgbà tó kúkú ó fà àwọn àǹtí mẹ́ta lẹ̀ ó fọmọ ìyá lóbìnrin mẹ́ta lẹ̀ bóyá òun lẹ̀gbọ́n wọn ni àbí àwọn lẹ̀gbẹ́ ó sàfọmọ̀ ìyá lóbìnrin mẹ́ta àbí méjì ilẹ̀ àlejò àfùmọ́ ìyẹn pé ọmọ ìyá òkú lóbìnrin tí ó àfù ọmọ ìyá rẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ kí ọ̀rọ̀ gbàjọ́ nìkan kò gbọ́dọ̀ sóbìnrin míì lẹ́gbẹ̀ẹ́ bákan náà kò tún gbọ́dọ̀ kọ̀ǹdíṣẹ́ mi pé kò tó gbọ́dọ̀ sọ́kùnrin míì kò gbọ́dọ̀ ní bóun ṣe jẹ́ àǹtí òkú àgbọ́dọ̀ rí bọ̀dá òkú àbọ̀mọ̀ ìyá òkú tó ń àbúrò ló jẹ́ sókùn ní àbóbìnrin àbí ẹ̀gbọ́n àgbọ̀dọ̀ tá a bá péré ọmọ ìyá òkú lóbìnrin ò lè jẹ́ àfùmọ́ agbé kọ̀ǹdíṣàn mélòó la ń gbọ́dọ̀ ṣẹlẹ̀ mẹ́rin alákọ̀ọ́kọ́ kí ọmọ ìyá òkú lóbìnrin tí ó lọ ní ókù ṣẹ̀kí kọ ọmọ ìyá ọmọ bàbá kó tó lè jẹ́ àfù ntọ́mọ ìyá rẹ̀ sílẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ pé ní ọmọ ìyá rẹ̀ tó kú yóò lọ́mọ láyé àkọ́kọ́ nu ẹ̀ẹ́kejì ni pé ọmọ ya rẹ̀ tó kú yóò ní bàbá àbí bàbá bàbá ẹ̀kejì nu ẹ̀ẹ́kẹta òun ni pé ní kò sáǹtì mi ìmọ̀ kò sọ́mọ ìyá lóbìnrin mi ìmọ̀ fún ọmọ ìyá rẹ̀ tó kú yìí ẹ̀kẹrin wá ni pé kò sọ́mọ ìyá lọ́kùnrin mi náà mọ́ àìpé ẹlẹ́ẹ̀kẹta àtẹlẹ́ẹ̀kẹrin alẹ́ papọ̀ pé kókùmọ́ lọ́mọ ìyá mi ọkùnrin ló jẹ́ ní àbíkí ní àbóbìnrin ìgbà tí gbogbo kọ̀ǹdíṣàn yìí bá pé náà wá ní òkú tó ní ọmọ ìyábìnrin ẹyọ kan yìí o ẹfun ní ààfù ògùn ẹ lápẹjú nígbà tó kúkú ó fi ọkọ lẹ̀ ẹjá fi lè ṣiṣẹ́ kágbé fúnra wa kárẹ̀ tí ó gbà á òkúkú fọkọ́lẹ̀ ó fi ọkọ́ lẹ̀ bákan náà ó fi ọmọbìnrin lẹ̀ láti pàtó fi lẹ̀ ẹ̀ka kan ní ìlú kan. ọkọ ọmọbìnrin dọ́tà bákan náà ó fi sísá rẹ̀ lẹ́tọ́jọjọ́ ọmọ ìyá ọmọ bàbá àwa fẹ́ pín ogún yẹn láàrin wọn bó láti pín báwo ni ó bá wa ṣàlàyé ẹ̀ òkú kú ó fi ọkọ́ lẹ́ àbí àtọmọ obìnrin ẹyọ kan àti àǹtí àbíkálábúrò àbẹ́gbọ́n rẹ̀ ni ó sàfọmọ ìyá lóbìnrin lẹ̀ tán jẹjọ́ ọmọ ìyá ọmọ bàbá báwo la ṣe pín ogún wọn yìí àtàbàmọ̀ kanẹwọ́ abalọ́lá ọmọ òkú lóbìnrin ìgbà ẹ̀hẹ́n. àyà ọmọ òkúróbìnrin ó ṣe kí ni ẹgbà af ṣùgbọ́n ọkọ kò lè gba af mọ́ torí pọ́ mọ́ ṣe kí ni ó bákan náà àǹtí rẹ̀ onígbà áàfùmọ́ torí kíni torí pọ́ ọmọ tí ó ti wà sọ̀rọ̀ eléyìí ni àlàyé tó wà lórí ẹ̀ ó dà mẹ́rin ta ṣàlàyé ìsìn àbí tó lè jẹ́ áàf nínú tó kù bá filẹ̀ ẹni karùn-ún tó lè jẹ́ áàf òun náà ni ókútó lè ábì àǹtí lòun náà ṣùgbọ́n ọba kan lòun kí náà ń pè lọ́ba kan ìyẹn pé òun àtẹni tó kù yìí bàbá ló pa wọ́n pọ̀ kìí ṣe kí ni èyí ṣe yá àti bàbá bàbá ló pa wọ́n pọ̀ là ń pè ní octol app òun náà lè jẹ́ app ẹni kí ni condition tiẹ̀ gbogbo condition ta kàálẹ̀ fún ọmọ ìyá ọmọ bàbá lóbìnrin kó tó lè jẹ́ app ó gbọ́dọ̀ pé sọ́dọ̀ tiẹ̀ náà gbọ́ plus one ẹ fi márùn ẹ fi ẹyọ̀kẹ́ fún tiẹ̀ ókùnlẹ̀ app kóhùn tó lè jẹ́ app a gbọ́dọ̀ rọ́mọ ìyá ọmọ tání ọmọ bàbá àìpé kọ̀ǹdíṣàn mẹ́rẹ̀ẹ̀rin ta sọ lẹ́ẹ̀kọ́ kọ pé ìkọ́ tó wá kún tiẹ̀ ò ní pé kógún tó lè dọ́dọ̀ ọba kan a jẹ́ pé ní kò sọmọ ìyá ọmọ bàbá fòkù kí àǹtí òkú tọ́jọ́ bà kan kó tó lè jẹ́ app ntí ọmọ bàkan rẹ̀ sílẹ̀ bóyá ẹ̀gbọ́n ló ń jẹ́ sí ni àbáboro àìpé ní tí ẹni tó jẹ́ ọba kan òkú kó tó lè jẹ́ áàfún tí ọmọ bàbá rẹ̀ sílẹ̀ ẹni ọ̀gbọ́dọ̀ lọ́mọ láyé àbí bákan kò ní níkíní kò ní bàbá àbí bàbá bàbá bákan náà kò ní ọmọ ẹ̀yá ọmọ pàtàkì ọmọ ẹ̀yá ọmọ bàbá kò sí lọ́kùnrin àbí lóbìnrin bákanáà òun náà tó wá jẹ́ ọmọ bàbá ó gbọ́dọ̀ jẹ́ ẹyọ kan ṣoṣo bọ́nà bá ti pé méjì ńkọ́ kò lè jẹ́ àkùnrin mọ́ ok ẹja tó gbé sẹ́mi fúnra wa lórí ẹlẹ́ èèyàn kan kú ó fi záwójú lẹ̀ ọkọ ẹ̀rọ àpáyé tá a ti ti fẹ́ kúrò náà nísàlẹ̀ ní ó fi sáwùjúlẹ̀ ọkọ àwọn obìnrin tá ń gbọ́ bóyá káwa náà máa ṣe àwọn bá ṣe máa kìtì wọn náà ó fi sáwùjúlẹ̀ ọkọ bákan náà ó fi ó tún ṣẹ̀kí kọlẹ̀ ọmọ ìyá rẹ̀ ọmọ bàbá lóbìnrin bákan náà ó fi ókútólẹ̀ abẹ́lẹ̀ ọmọ bàbá ọba kan ọba kan rẹ̀ lóbìnrin ó fi lẹ̀ tábà fẹ́ pín ogún yìí bó la ti pín ẹni tó bá mọ̀ pé kò náwó. lẹ́gbẹ̀ẹ́ rí àti ìrọ̀rùn ọwọ́ kéré náà Abu Usman náà ọkọ̀ ok ẹni torí pé kò lọ́mọ náà àwọn yòókù wa ń kọ́. fagba agba wọn agba tani ó ṣàlàyé wọnú sí agba tani. àwọn ah, kẹ̀bí kí lọ́kọ́ máa gbà kí ni àwọn yòókù náà máa gbà wọ́n ní eh, ọmọ ìyá ọmọ bàbá rẹ̀ lóbìnrin kò ní gba áfù bákan náà ọmọ bàbá rẹ̀ lóbìnrin ò ní gba áfù torí kí torí pé ọkọ súnmọ́ <laughs> <laughs> àwọn náà súnmọ̀ tó rájọ bí wọn ni ta ni ó ṣàlàyé ìyókù délẹ̀ atm no kò sí ní ẹni tó gba áàpù ni ẹ ní kò sí ní ẹni tó gbogbo. bó láti wá pín báyìí ọmọ ya ọmọ bàbá ń kọ́ ayọ̀ àlàyé tí àbúrò fún ọ̀nà òṣèdè lẹ́nu ọkọ máa gba app ọmọ ìyá ọmọ àbánà máa gba app torí gbogbo condition tí yóò fi lè gba app ti pé òkú yẹn ò lọ́mọ kò ní bàbá kò ní bàbá bàbá ọmọ ìyá rẹ̀ yẹn náà tó jẹ́ obìnrin òun nìkan náà ni òsì tó búlọ́ọ̀kì ẹ̀ tó ní kó má gba àfẹ́ eléyìí ni àlàyé lórí àwọn márààrún tí wọ́n máa ń gba ìdajì nínú ogún ẹni àkọ́kọ́ ni ọmọ obìnrin ẹni ẹ̀kejì ni ọmọ ọmọ obìnrin ẹni kẹta òun ni ọkọ òkú ẹni kẹrin òun ni ọmọ ìyá ọmọ bàbá rẹ̀ lóbìnrin ẹnì karùn-ún ni ọmọ bàbá rẹ̀ lóbìnrin gbogbo márààrún yẹn láti sọ kọ̀ǹdíṣàn tí wọ́n fi jẹ half náà nígbà tá a wá parí ní dubai a bọ̀ sí àrùbọ̀ tí a sí kọ́tà ìmọ̀ká tó lọ káwo áyà tí wọ́n mú ń pa ti ọmọ ìyá lóbìnrin ọlọ́ni inimurun halak téèyàn kan bá kú lẹ́yìn tọ́lá òwúwálàtì tí ò bá lọ́mọ láyé bàbá ní wálàtì ẹ̀rì lè tẹ̀gìlìbù ní mi bá bi tẹ̀gìlìbù ọmọ táwọn tó ti kóbìnrin náà sínú kò lọ́mọ ọkùnrin kò lọ́mọ obìnrin wàláwù ọ̀tún ó wá ní ọmọ ìyá lóbìnrin fálá àníṣùmọ̀ tààrọ̀ ọmọ ìyá yẹn ó ṣe kí ni ó lẹ́tọ̀ọ́ sí half nínú tí ọmọ ìyá rẹ̀ sílẹ̀ náà káwá máa lọ ọ̀ràn tán jẹ àrùbùrù one over four àwọn òun náà máa ń jẹ àwọn ikọ̀ méjì náà ni ẹni àkọ́ tó lè jẹ one over four ká dá ogún sí mẹ́rin ká kó ìdá kan fún ẹni àkọ́kọ́ ni àsáòjú ọkọ òkú tó kú bá kú wọ́n da ogún ẹ̀ sí mẹ́rin tó kó ìdákan ogún rí o kó mọ lọ́dọ̀ ẹ ni wọ́n ni ọkọ òkú ẹgbà ti sọ̀rọ̀ ọkọ lẹ́ẹ̀kan rí ẹlẹ́mi ti máa ń sọ pé láti bá ní àfúnú jẹ ó lè tó wá di kọ́tà one over four eléyìí ó maa ṣẹlẹ̀ sí nígbà tí ìyàwó rẹ̀ tó kú bá lọ́mọ láyé bóyá òun náà ló wọn mọ yìí fún ni àbójẹ ti bí wọn sí ibì kan tó kú ti lọ́mọ láyé kí ni ọkọ rẹ̀ ó wọn ni ọkọ òun ó gbà. ọlọ́ni fa walad. tí àwọn obìnrin tẹ́kún náà bá lọ́mọ láyé fálàkùnmọ̀ rúbù ọmọ màtàràkì àìpẹ́yìn ọkùnrin ìpín tí yóò máa jẹ́ one over four nínú tí wọ́n fi lẹ̀ ìgbà tí ò sọ́mọ́ òun lọ kó jẹ half ìgbà tọ́mọ́ ti wà kí lálọ́ kó jẹ one over four bákan náà nínú àti wọ́n tún jẹ rúbù wa ń rúra pọ̀ náà ni àzáwòjà ìyàwó ìyàwó ló jẹ wá ń rúra pọ̀ nígbà tọkọ rẹ̀ bá kú wọ́n da gbogbo ogun rẹ̀ sí mẹ́rin yóò gba ìdá kan ń bẹ̀ nígbà wo nígbà tí ọkọ wọn ò bá lọ́mọ ọmọ táwọn sọ kéré pé ìyàwó yẹn ni ò bímọ fún o kọ́ ẹ pẹ́ lómi ìbímọ fún ó ti lọ́mọ lẹ́nu ṣùgbọ́n àti ìyàwó tá à ń sọ yìí ni àti ìyàwó mi bóyá ti fẹ́yàwó mi rí ni ọkọ ò sáde kí ni kò lọ́mọ láyé ìyàwó rẹ̀ jẹ́ one over four tó bá ní àwọn méjì ńkọ́ àbí mẹ́ta àbí mẹ́rin ìyàwó lékún kò lógún ó lékún o tí ayẹyẹ bá kú tó bá fi ìyàwó kan lẹ̀ one over four náà tó bá fi méjì lẹ̀ ńkọ́ one over four yẹn náà kéré pé á tó wá one over four mi o tó ń jẹba ní èèyàn kó fẹ́yàwó mẹ́rin ìfìyàn wá ní wọn bá fọ́ mẹ́rin ogún títàn <laughs> àbí àyà wọn bá fọ́ náà ní àfẹ́ mọ iye tí àwo jẹ́ kò bá jẹ́ ọ̀kan ló fẹ́ kò bá jẹ́ méjì kò bá jẹ́ mẹ́ta ìpín tí kan ó gbà náà ní méjì ó gbà mẹ́ta ó gbà mẹ́rin ó gbà eléyìí ni ìpín ti ìyàwó ṣùgbọ́n pẹ̀lú kọ̀ǹdíṣàn wo kó kú mọ́ ní. ọmọláyé ọlọ́mọba àlekọ́lá ń sọ fún wa pé ní wàlá ònà rúbù mímọ tàrọ́tùm àwọn obìnrin àwọn náà wọ́n ma gba ìdá ìdásí mẹ́rin tẹ́ ẹ bá fi ilẹ̀ ńlá múyákùn lákùn wàlà nígbà tẹ́ ẹ bá bímọ ìdá kan ìdá mélòó ìdá mẹ́rin. àyẹ́tọ́ àtàwọn máa jẹ rúbùrù ikọ̀ mélòó ni wọ́n méjì ẹni àkọ́kọ́ azaut ọkọ nígbà tí tí ìyàwó rẹ̀ tó kú tí ò bá lọ́mọ láyé afwan tó bá lọ́mọ láyé bákan náà ìyàwó náà máa jẹ one over four nígbà tí ọkọ rẹ̀ tó kú tí ò bá rí kíni tí ò bá lọ́mọ láyé àwọn ní tí àwọn bá jẹ́ méjì náà nǹkan mélòó náà jẹ́ one over náà ni àyọ̀wà ẹjá tó gbéṣẹ́ fúnra wa táwọn bá ti gbọ́ ilé iná yẹ èèyàn kú ó fi zàwòjàtáàni ìyàwó méjì ilẹ̀ ẹ̀dùkọ́ bákan náà ó fi ọmọ obìnrin méjì ilẹ̀ two daughters bákan náà ó fi ọmọ ìyá rẹ̀ lóbìnrin ilẹ̀ tó jẹ́ yọ ọ̀kan. bóò láti pín ogún yìí ọwọ́ kan láàrí àtàbọ̀ bóò láti pín ayé kí wọ́n pèèyàn fún ara mi láì sọ ó fi ìyàwó méjì lẹ̀ ọmọ obìnrin méjì àti ọmọ ìyá rẹ̀ tọ́jọjọ́ ọmọ ìyá ọmọ bàbá lóbìnrin ẹyọ kan lẹ̀ ẹ nídìí láti dààmú ara yìí tá a bá ti dé kò ní ìrìkẹ́ débẹ̀ yìí tá a bá ti dé la fẹ́ òfin yẹn ti gbọ́ yé. naam malam malam abdulwasi abi ismail afwan naam ẹ̀hẹ́n àwọn méjì ẹgbẹ́ látòrí ìyàwó kí ni ìyàwó máa gbà one. a ní kẹ́ fi yẹn lẹ́ ayọ̀ àti ìdẹ́bẹ̀ ayọ̀ kí ni àwọn máa gbà àti ìdẹ́bẹ̀ àbí ọmọbìnrin méjì ń kọ́ ápìn ní sùn àgbà ápìn àp ẹ̀rọ síbẹ̀ ní nítorí kí ni òbí jẹ́ bẹ́ẹ̀ ẹ́ lórí pé wọ́n ti pé méjì sísà ń kọ́ ẹ́ àìpé kò sí ẹni tó jẹ áàfún bí kò sí ẹni tó jẹ one over wà four ọ̀kẹ́ ẹjẹ́ àkùntò ẹpa ok ẹpa rẹ èèyàn kó fi ìyàwó méjì lẹ̀ ó fi àǹtí rẹ̀ àbí ọmọ ìyá ọmọ bàbá rẹ̀ ó fi ilẹ̀ ẹyọ kan ó tún fi màmá rẹ̀ náà lẹ̀ nígbà tó kú ó níyàwó méjì ó ní ọmọ ìyá lóbìnrin kan ó sì ní màmá láyé báwo la ti ṣàlàyé lé. Abdulaziz àwọn ìyàwó máa kọ́ wọn lọ́ba fọ́ ẹgbọ́ débẹ̀ ni nítorí kíni torí pé kò sọ ọmọ fún un náà. àwọn kan sísá ẹyọ kan ní ó filẹ̀ ọlọ́run mọ̀ yókù mọ̀ tani ràn lọ́wọ́ náà ẹ̀hẹ́ títà ìwọ̀n àgbà áàfù nítorí kí ni ìyẹn nìkan kọ́ ni kọ̀ndínà rẹ̀ ẹ̀hẹ́ ayọ̀ torí kò sọ́mọ ìyàwó bàbá mi mọ́ lẹ́yìn títà ìyọ̀kan yìí òkú òtún lọ́mọ kò tún ní bàbá àbí bàbá bàbá bàbá àyà ìyá àti ìdílé òbílẹ̀ yóò ṣe lọ́nà alhamdulillah a ti parí ìpín méjì bẹ́ẹ̀ àbí a ti sàwọn tó jẹ half a ti sàwọn tó jẹ quarter ká máa lọ bí ìpín kẹta ọ̀nà ní aftumon one over eight ká dá ogún sí mẹ́jọ téèyàn jẹ ìpín kan níbẹ̀ ní one over eight. èèyàn kan náà ni máa ń jogun ilé òun náà ni ìyàwó olójẹ́ ìyàwó kan àbọ̀jẹyọ kan lọ aṣọ fún alẹ́ kan pé ní ogún ìyàwó kan àti méjì àti mẹ́ta ìkan kan náà ni. ìgbà ó ni ìyàwó ló máa jẹ one over eight nínú ogún ọkọ rẹ nígbà tí ọkọ rẹ̀ yìí bá ní kíní tó bá lọ́mọ láyé. ẹ̀ǹpẹ́lẹ̀ kíta ní yóò jẹ́ wá rọra pọ̀ kò lọ́mọ nù tó bá ti lọ́mọ láyé ìdá kan nínú ìdá mẹ́sí mẹ́jọ ni ìyàwó jẹ alukur'an sọ fún wa pé ní fàyín kánà lákùn wàlàdì tẹ́ ẹ bá lọ́mọ láyé fọ́là ọ̀nà súnmùnù mímọ̀ tààrọ́ tún one ń tẹ́ fílẹ̀ làwọn obìnrin yìí ó jẹ́ ìyẹn páwọn ìyàwó yín kò bá jẹ́ ọ̀kan ni wọ́n kò bá jẹ́ méjì ni kò bá jẹ́ mẹ́ta kò bá jẹ́ mẹ́rin wọn bá ètì yẹn náà ni gbogbo wọn ó jọ pín èèyàn kan péré náà ló mọjọ wọn bá ètì tálá pé ìyàwó òkú pẹ̀lú kọ̀ǹdíṣàn wo kí ọkọ rẹ̀ tó kú mọ́ ní ọmọ láyé bóyá látara tiẹ̀ ni àbí látara obìnrin afọ̀n ah, tó bá lọ́mọ láyé tí ọkọ rẹ̀ tó kú bá lọ́mọ láyé ìyàwó jẹ́ kí ni one over eight ẹja tó ń ṣiṣẹ́ ilé iná èèyàn kú ó fi ìyàwó mẹ́ta lẹ̀ bákan ó fi ọmọ obìnrin ẹyọ kan lẹ̀ bákan ó fi ọmọ ọmọ obìnrin lẹ̀ ó tó wá fi àwọn ó fi àǹtí ẹyọ kan tó jọ mọ bàbá ó fi sílẹ̀ ìyàwó mẹ́ta ọmọ obìnrin kan. bákan ọmọ ọmọ obìnrin kan àti ọmọ ìyá rẹ̀ ọmọ bàbá rẹ̀ lóbìnrin ẹyọ kan bó láti yanjú eléyìí alam sínú kan afá iná afá afá faruk naam bismillah ẹ̀rọ àyànjẹ́. tani tọ́nà ìyàwó máa gbà one over eight nítorí kíní torí pé òkú yìí ti lọ́mọ ọmọ mẹ́rin ló ní ọmọbìnrin ẹ̀yọ̀ kan tó bá tẹ̀ ti lọ́mọ one over eight ni ah, ìyàwó máa gbà ọmọ obìnrin tó wà ń bẹ ńkọ́ kí lóun máa gbà. àbáàlíyà ó máa gba half àyà nítorí kíní torí pé òun nìkan ṣoṣo ní yóò gba half kí ni granddaughter máa gbà ẹ́ kò ní gba half yóò gbà ṣùgbọ́n kò ní gba half èyí tí ìdèbí tí ó gbà kí ni máa gbà. <laughs> ayò fẹ́ sọ pé kò ní gbà kẹ̀kẹ́ òun ò ní gbà kẹ̀kẹ́ àti áàfù ni àti kò áàfù torí pé kú ni ó ti lọ́mọ ibi tó lọ́mọ dé jọ tó ní granddaughter ẹ̀wà ròyìn òkú mi tó yẹ kó kó àwọn àǹtí òkú mọ òkú sẹ́yìn tọ́mọ ànẹ́dì gbẹ́tẹ̀lógún àgàgà káwọn ọmọ ìkéré èyí ò bá mu bákan náà bá ti pín ogún òkú sìnẹ́ẹ̀tì rí kákọ́wù tó wà ń bi ogún pínpín ìyẹn pé àṣìṣe tó wà ń bi ogún pínpín ilẹ̀ Yorùbá àtàwọn míì náà tó máa pín ogún pẹ̀lú kíni pẹ̀lú ìdí igi ìyẹn pé obìnrin kọ̀ọ̀kan ní ìdí igi kọ̀ọ̀kan wọ́n wá dá ogún lápẹjúwe báyìí pé yẹn níyàwó mẹ́ta wọ́n dá ogún rẹ̀ sí mélòó mẹ́ta ìdíjì kọ̀ọ̀kan ẹnìkan lẹ́wọ́ yẹ́pọ̀ mọ̀kan náà ló bí àtẹni tó bí mẹ́fà àtẹni tó bí mẹ́jọ iye kan náà na pín fún wọn eléyìí ní tí ò bá mọ ni kódà tó wà nù àwọn àsàmì ìdíje ẹ náà nínú ìyẹn ẹ̀jẹ̀ tó tó wà ń jà pé so fún yìí tí ò bá so hàn ní fún pé ìyàwó eléyìí òbí ṣoṣo àṣìṣe lélẹ́yìn islam ò gbé kalẹ̀ bẹ́ẹ̀ ogún ìyàwó ọ̀tọ̀ ni ogún ọmọ ọ̀tọ̀ sábà ń sọ pé ọmọ yìí lọ́pọ̀ ọmọ ìyá kí ní ìwà àtàwọn ẹ̀gbọ́n rẹ̀ ti ń rè rárá à ń tẹpẹ́tà yan ọmọ ẹgbẹ́ ọmọ yan ọmọ ń jẹ́ àfẹ́mọ̀ ìyá tóbi tó kún yẹn sáà ló fi lẹ̀ ìyàwó náà sì níyàwó ń jẹ́ àfẹ́mọ̀ pé ọmọ wo ni wọ́n bí ṣé ìyàwó òkú náà sáà ni wọ́n wọ́n fẹ́ràn ìyàwó tẹ́gbẹ̀ẹ́ kan irú ní ọgbà wọn báyìí ti ń sìn ájọ níní sábà débi táwọn ọmọ náà àwọn náà jọ ní ni kiri pé ìwà àtàn ẹ̀yìn ìwà àtìyá rẹ ìwà àtàwọn bọ̀dá rẹ ìlúwọ́ náà ìwà àtìyá ìtìyá tiẹ̀ náà ilé ò lọ́nú ẹ̀sìn ẹ̀sìn ò gbé kalẹ̀ báwọn. lẹ́yìn gbàtà ti parí kí la parí bẹ́ẹ̀ sí tó mú àbí one itani eight ta ní ìyàwó nìkan ní máa ń jẹ́ a máa lọ bí solusan pàmẹ́sí two third two third two third ni pé gbogbo ohun tó kúkú ká dá sí mẹ́ta káwá kó dá méjì fún èèyàn kan wọn là ń pè ní two ìgbà òní yóò máa ṣẹlẹ̀ ni yóò máa jẹ́ náà tọ́jú lè rí àwọn ikọ̀ méjì fún alákọ̀ọ́kọ́ ni grandota pàṣọ lẹ́ẹ̀kan ṣùgbọ́n wá kò lẹ́yọ̀ ọ̀kan nítorí láti di láti méjì lọ pé èèyàn kú afwan mutifo ti fò ó bẹ̀ látòrí dọ́tà ọmọ òkú ẹni tó kù tó fi àwọn ọmọ obìnrin nìkan lẹ̀ tó ti jẹyọ ọ̀kan lọ ọmọ obìnrin méjì ni mẹ́ta ni mẹ́rin ni márùn ni alìmúhìmù pé ní àwọn ọmọ obìnrin nìkan ló fi ilẹ̀ tí ò sọ́kùnrin bẹ́ẹ̀ gbogbo tí bàbá wọn fi ilẹ̀ àbí ìyá wọn wọ́n dà sí mẹ́ta wọ́n kó dá méjì fún wọn là ń pè ní tutọ́dù ẹ̀tọ́ ìta akọ fúnra wa lẹ́ẹ̀kan lọ́mọ obìnrin ẹyọ ọ̀kan ṣoṣo ta ni yóò jẹ́ half ṣùgbọ́n ìta ń bì ní àwọn ọmọ obìnrin láti jẹ́ ẹyọ ọ̀kan lọ ṣùgbọ́n kò sọ́kùnrin láàrin wọn ẹni yẹ pé ọmọ obìnrin nìkan làwọn ọmọ rẹ̀ tó bá kú tó sọ́ọ̀dù ni àwọn ọmọ rẹ̀ ó jẹ́ tó bá fi six million lẹ̀ èló làwọn ọmọ rẹ̀ ó jẹ́ four million. ìyẹn lógún tiwọn kọ̀ǹdíṣàn tó ń bẹ náà ẹni kejì tó tó jẹ́ tutọ́ọ̀dù ní granddaughter tó jẹ́ bintul ibn tó jẹ́ ọmọ ọmọ òkú tí ó mọ sọ pé bàbá bàbá àwọn ló kú àbí bàbá ìyá àwọn afa àti àbí ìyá bàbá àwọn bàbá bàbá àwọn àbí ìyá bàbá àwọn kò lè jogún lè ya rẹ o ilé bàbá là ń sọ. So naam kọ̀ǹdíṣẹ̀ wo lòun ó fi jẹ́ eh? granddaughter láti méjì lọ síwájú Condition tiẹ̀ náà bíi ti dọ́tà rẹ̀ ni ìkẹ̀kẹ̀ ló kàn fi yàtọ̀ díẹ̀ kọ̀ǹdíṣàn tiẹ̀ náà ni pé tiwọn náà ni pé kókù mọ́ lọ́mọ láyé bóyá bàbá bàbá wọn ní àbí ìyá bàbá ọmọ ló kú kò wá lọ́mọ láyé jù àwọn tó jẹ́ ọmọ ọmọ yìí náà lọ wọ́n jẹ́ tùfọ́dù kọ̀ǹdíṣẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé kán jẹ́ obìnrin nìkan kó má sọkùnrin ní àárín wọn àyà kọ̀ǹdíṣẹ̀ méjì ó gbọ́dọ̀ pé kán jẹ́ kí obìnrin nìkan kó má sọkùnrin láàárín wọn. àwọn méjèèjì náà lè jẹ́ tutọ́dù káwá gbéṣẹ́ fúnra wa rí náà náà iṣẹ́ tá gbé fúnra wa lílé òyìn tó ń bọ̀ yìí ẹni tí ó ṣàlàyé abẹ́kójáde kó wá sọ kó sì fàlàyé sí òkúkú ó fi ọkọ́ lẹ̀ bákan ó fi ọmọ obìnrin méjì ilẹ̀ bákan náà ó fi ọmọ bàbálẹ̀ ọba kan lóbìnrin náà. bóò láti pín ogún yìí ó fọkọ́lẹ̀ ó fọmọ obìnrin méjì lẹ̀ ó fi ọmọ ìyá lóbìnrin ẹni tó ọmọ bàbá ọba kan lóbìnrin lẹ̀ bóò láti pín ẹ̀yin obìnrin ṣé alẹ́ tó lè dáhùn rẹ̀ náà <laughs> ẹ́ àwọn káàkiri tó lè dáhùn rẹ̀ agbogbo ara lè sọ ẹ fáwọn ọkùnrin nìkan náà kọ gbogbo ẹ lọ náà lánàá Naam. Pẹ̀lálàyé ni o. Pẹ̀lálàyé ni o. Kí ló tẹ́ fún ọkọ ní kọ́tà? Naam. Ọkọ. Òmìnira dà. Àyà torí pé ìyàwó láwọn ọmọ azọ pé tí ìyàwó bá ti lọ́mọ èlò lọ́kọ́ gbà kọ́tà ni o. Naam. mm obìnrin. ẹ fún wọn ní tikọ́dà àbí nítorí kíni àyà torí pọ́ ti ju ẹ̀yọ̀ kan lọ wọ́n gba àmọ́ gbà alhamdulillah ó yá ìní ẹ́ step sister àbí omi ni ìsìnkẹ́ ni ó já sí <laughs> torí pé wọ́n yá ọkọ̀ lápọ̀ fún àmọ́ ìdọ́ta ìjàkẹ́yìn náà fún ogun ọ̀pọ̀ náà question mi òkúkú ó fi ìyàwó lẹ̀ bákan náà ó fi ọmọ obìnrin kan lẹ̀ bákan náà ó fi ọmọ ọmọ obìnrin mẹ́ta lẹ̀ lẹ́nà ó fi Eh, ọmọ ìyá rẹ̀ lóbìnrin tó jẹjọ́ ọmọ ìyá ọmọ bàbá lẹ̀ tó jẹyọ kan ọ̀nà ìṣàlàyé ilé ìfún wa 5 mile fọ́dọ̀lù pẹ̀lálàyé ni o a ní àwọn magba 1 over 8 nítorí kíni torí pòkù lọ́mọ láyé ayọ̀ à dọ́tà ọmọ rẹ̀ obìnrin wọ́n máa gba one over two half àbí nítorí kíní torí pé òun nìkan náà ló kú bí grand daughter ayọ̀ àwọn jẹ́ mẹ́ta wọ́n máa gba two over three àbí two third nítorí kíní. Torí kan ju ẹyọ kan lọ sọ́gbà àbí àyà ibi ti sàlẹ̀ yẹn ẹ̀rọ wà ń bẹ̀ kí ni ẹ̀rọ bẹ̀ torí pọ́ọ̀kù ti lọ́mọ àyà gbogbo kọ̀ǹdíṣẹ̀ ìlàgbọ́dọ̀ ti sàlẹ̀ ní ẹni òun náà gbà ṣùgbọ́n ìṣẹ́ gbà kọ́ nìyẹn òkú ti lọ́mọ kò lè gba tòtọ́ọ̀dì mọ́ àfẹ́ ká béèrè béèrè kan sí alẹ́ òkú alẹ́ tẹ̀síwájú wọn kàn rà pọ̀jù àbí ok ìbéèrè ẹyọ kan sí òkúkú ó fi ìyàwó mẹ́ta alẹ́ bákan náà ó fi bàbá lẹ̀ àti àwọn ọmọ ẹ̀yà afọ́n àwọn tó wá jẹ́ tó tọ́jú kúta àti ìsàlàyé tán o àtàlàyé yòókù inshallah káwọn pa parí yẹn náà ó fi àǹtí kan lẹ̀ tó jẹ́ ọmọ ìyá ọmọ bàbá ta ni ó bá wa pín àríyàn lẹ́gbẹ̀ẹ́ bí o naam abá bọ̀rọ̀ naam ebe nítorí fi gba torí pé ò lọ́mọ àwọn ọmọ ya rẹ̀ lóbìnrin lójú nìkan a ní onáwàgbà torí kókó lọ́mọ ẹ́ eh? ewu ni àgbà mẹ́ tí ó lásán nítorí kíni torí kíni torí pé ó ti ní bàbá abọ́ pé kọ̀ǹdíṣẹ̀ ni pé òkú ní bàbá kọ́mọ ya rẹ̀ kó tó lè jẹ́ kíni ọmọ ya rẹ̀ lóbìnrin tòkú ti nípìnlẹ̀ ayọ̀ àgbẹ̀yọ̀ kan ìyẹn kẹ́kẹ́ wà nù ogún èyí gbàgbọ́ rẹ̀ òdodo bá ti fi pín yóò àfẹ́tì ta ni o <laughs> lè àfẹ́tì wọn níbo ló ti lè máa àfẹ́tì alimuhimu ni pé tòkè yẹn kílẹ̀ tó irú bíbí ẹnìkan tí ó gbà mí náà àwọn tó ń jẹ ẹtù sọ́ọ̀tù àwọn náà ni bí àwọn ọmọ obìnrin àbí ọmọ ọmọ obìnrin tó jẹrẹ ọ̀kan lọ. kánikáwo àdìsí kan tí wọ́n ń pa ìyàwó sáàdù بن ربيع حين جاءت إلى النبي صلى الله عليه وسلم وأبا نبي جوكا فقالت هاتان بنتا فعل ó kàn ọmọ obìnrin méjì wá pé àwọn ọmọ méjì tí fáàdù fi lẹ́ni fáàdù fi sọkọ rẹ̀ kútìlà àbúrò màmá akún yàwó mọ̀ ó ṣèhídàn ẹ̀rí bàbá wọn kú sógun ẹjọ́ lógun náà ní ọsọ bá náà ẹjọ́ lógun ọdún ni ṣùgbọ́n nínú àtàpá sógun ni bàbá wọn wà àwọn méjèèjì tó kó wáyé lóde kí ni mẹjọ ọmọ rẹ̀ wáyé náà rí ẹni tó wọn méjèèjì àtọ̀ sí yóò ọmọ sáàdù àbí lọ́kùnrin ó bá gba gbogbo nǹkan ṣé àmì máa inú ogún bàbá wọn yìí kò fi kan lè fún àwọn ọmọbìnrin méjèèjì wà láyé ń ti hán nílà àbìmọ̀ ẹ̀rí àti lé lọ́kọ́ yóò láwọn ẹ̀tọ́ táwọn náà ní ní dúkìá bó là á ṣe báyìí ní yẹ́kìdì wá òfin ránì ọlọ́ọ̀dà tákìsì ànábì ọlọ́ọ̀nù ìgbà tó fi yí ó ti délẹ̀ ànábì ìkóra dúró ọlọ́run sọ fi kalẹ̀ ká mọ retí tọ́lọ́run sọ wà nẹ́sà láti ayatollah mawari a ní gbogbo ọ̀rọ̀ ogún yòókù tó wá sọ kalẹ̀ sọmọ ìlú fasábà jẹ́ fàdá ànábì yìí sọ̀rọ̀ sọ́nà àmọ́hùmá nígbà táyà yìí sọ kalẹ̀ bá pé ọ̀nkù wọn fàkọ́ọ̀l kí lànà ní kọ́ ṣe irun táwọn náà ti pín mi yẹ ká mọ̀ ọ́ tí lánàbí ní kó fún àwọn ọmọ yìí ẹ́ àyíwá anábì ní àti ìbúnátẹ́ ìta àdé tòlùsáìlì àwọn ọmọ rẹ̀ méjèèjì lọ fún ẹni tutọ́t wá ti ummahuma àkúmùn ẹ̀fẹ́ ìyá àwọn ènìyàwó sáàtì nígbà tó ti lọ́mọbìnrin méjì nílẹ̀ kí kí ni ó jẹ́ wàhálà fún ìyàwó rẹ̀ náà ní wàhálà ọmọ bá kíyà fàáwà lákàá ní tó bá ṣẹ́kù ni ó ti wọ́ ọ́nkù kókú tó lè dọ́dọ̀ ọ́nkù ọ́nkù ni wọ́n jẹ́ ọmọ ìyá òkú tó tún wájọ́ ọkùnrin kókú tó lè ṣẹ́kù àwọn ẹlẹ́tọ́ gba ẹ̀tọ́ wọn tẹ́ ipa ti kánú àdìsí bẹ̀rẹ̀ pé alihikul fàrọ́ idọ́ bikini bí ahliha ẹ jẹ́ kógún ọ̀nà tán nípìn bí ogún kógún dọ́dọ̀ wọn fàmà bákì yìí tó bá ṣẹ́kù falẹ̀ zakar ayé kọkùnrin tó bá tún nẹ́ẹ̀sì fẹ́kù lóko ayé pé ẹni tó jọ ọmọ ya rẹ̀ lọ́kùnrin ló ṣe kíní lókùnrin. fáàdù fi ọmọbìnrin méjì lẹ̀ pẹ̀lú ìyàwó pẹ̀lú ọmọ ìyá rẹ̀ lọ́kùnrin kíra níbi ní kọ́mọ ìyá rẹ̀ yìí ṣe ìyẹn pé àbúrò rẹ̀ tó kú àbẹ́gbọ́n rẹ̀ ni fún ọmọ rẹ̀ méjì lóbìnrin ní èlò to third fún ìyá wọn ní kíní one eight ní tó bá ṣẹ́kù wọ́tọ̀ ọjọ́ ọmọ ìyá rẹ̀ náà àyà àtàlẹ̀ jẹ́rì nam ni ọlọ́ba sanu àtàlà sọ fún akpé nífa nká nàta nàtẹ́yìn sáà mú òkú bá jẹ́ méjì fala umar sùlùfáàní mi mà tàrọ̀ka sábàjọ́ ọmọ obìnrin méjì ẹ̀rí abọ́mọ ọmọ náà ní gẹ́gẹ́ bí kọ̀ǹdíṣàn tá a ti sọ fúnra alẹ́ kẹ́ tó kù bá lọ́mọ gẹ́gẹ́ tó ọmọ ọmọ lẹ́yìn ìjóbìnrin méjì tó wá méjì lọ síwájú àbí méjì náà sì ni wọ́n wọ́n gba tòtọ́ọ̀dù tí òkú fi lẹ̀ àwọn tó gba tòtọ́ọ̀dù rẹ̀ àyè táfikún táfi parí ẹ̀ ni ọmọ ìyá obìnrin ọmọ ìyá òkú lóbìnrin méjì ọmọ ìyá òkú lóbìnrin mélòó méjì ọmọ ìyá ọmọ bàbá sọ́jà àǹtí òkú lóbìnrin wọ́n pẹ̀lú gbogbo kọ̀ndíṣẹ̀ tá a sọ́n bí tẹ̀ sí ẹyọ kan yẹn ni o kí ni kọ̀ndíṣẹ̀ tá a sọ́n bẹ̀ kó má ti ọmọ kó má ti bàbá ṣùgbọ́n kọ̀ndíṣẹ̀ tó wá kún ni pé ká má jẹ ẹyọ kan kẹjẹ láti méjì lọ kó ti mọ́ ọkùnrin ní kíni láàrin wọn téèyàn bá kó tó bá fi àǹtí méjì lẹ̀ ẹ̀rí wọ́n mọ ya rẹ̀ lóbìnrin méjì kò wá ní bàbá bákan náà kò ní kíni kò lọ́mọ àwọn ọmọ ìyá tó bílẹ̀ kò sọ́kùnrin láàrin wọn obìnrin kan náà ni wọ́n àwọn ẹ̀tọ́ tó tọ́jú kátó wá fi kún ẹni tó jẹ́ nìkẹrin tó jẹ́ tó tọ́jú ó ní ọba kan òkú tán náà ju ẹyọ kan lọ pẹ̀lú kọ̀ǹdíṣẹ̀ tá a sọ yín pé kókó mọ́ ní kíni kó mọ́ lọ́mọ kó mọ́ ní bàbá kó tó mọ́ wá ní àwọn tó jẹ́ ọmọ ìyá ọmọ bàbá àwọn ọmọ bàbá yẹn náà sí ọ tó wá jẹ́ obìnrin nìkan ọkùnrin mọ́ wà láàrin wọn a yẹ pé àwọn ọkọ mẹ́rin ni wọ́n jẹ tòtọ́dà alákọ̀ọ́kọ́ àwọn ọmọ òkú lóbìnrin tó bá ti ju ẹyọ̀kẹ́ lọ àwọn ọmọ òkú lóbìnrin tó bá ti ju ẹyọ̀kẹ́ lọ àwọn ọmọ ìyá òkú lóbìnrin ọmọ ìyá ọmọ bàbá lóbìnrin tí ò sọkùnrin láàrin wọn tó kó sì ní ọmọ tí ò ní bá bàbá bákan náà àwọn ọba kan òkú nígbà tó kó bá ní ọmọ tí ò ní bàbá tí ó sì lọ́mọ ẹ̀yà ọmọ bàbá táwọn bàtà yẹn náà sì jẹ́ kí ni obìnrin nìkan àwọn tó ń jẹ tó tọ́dù ní ẹja gbé iṣẹ́ kan fún àti méjì ká fi parí ẹ̀ náà èèyàn kú ó fi ìyàwó méjì lẹ̀ ó fi àǹtí mẹ́ta lẹ̀ ó fi àwọn àǹtí tó jẹ́ ọmọ ìyá ọmọ bàbá nìkan mẹ́ta làwọn yẹn náà jẹ́ bó láti pé ogún yìí kí náà ìyàwó gbà one over four àbí kí ni àwọn títà ó gbà two third kí ni àwọn self títà ó gbà <laughs> náà bẹ́ẹ̀ náà ni wọ́n kà sí ẹni. <laughs> rẹ́dìdì káńsì ẹ̀ ló pààyàn ẹ̀ lẹ́rìn náà àtàn eléyìí tá à yìí yẹ bá sọ introduce ìṣura bóun ni calculation gan ṣe wá wáyé títà fẹ́ mọ èèlò lábẹ́ pé ogún yìí ti àwòye tí tírí àti fún ẹ̀yẹ lọ́mbẹ̀ yóò jẹ́ èèlò ẹ̀kọ́ twelve twelve náà wá pé gbogbo tẹ́nìyẹn ní sí káyipẹ́ ten million lónìí mélòó lẹ́pẹ́ sí twelve àwa náà ìyàwó méjì sọ́jẹ́ tọ́wọ́n bá fọ́ twelve èèlò láfa wọn ẹ́ three now àwọn títà tó jẹ ẹ tutọ́ di twelve èló làwọn jẹ eight ok ọ̀kan lẹ ẹ̀kan náà tó ẹ pa tó ń lọ wájú bí ẹyọ ibi tó lọ calculation ìta tó ṣe tó níbi tó náà tó mọ ìmí tó wọlé ju yẹn lọ ìròyìn ètò ìtàn ṣe ìyá fi introduction ní káwọn ẹtì ẹ̀mí àìdíà nípa ìdíjẹ́ ọ̀rọ̀ ogun nínú ìbáwá ń dèdè lẹ́yìn lè pàwọn ẹ̀sìn ká bá ó ti ẹ̀kẹ́ ṣeré tọ́lọ́ bá ní káwọn èèyàn gbọ́ tí wọ́n fẹ́ rin ọ̀nà àná tó ń pè níbi igi ilé lòfin ẹ̀sìn tọ́lọ́ ní ọ̀tílíkà òdòdọ̀lá ilé ìlàlà ọlọ́run ẹ̀ka sọ abẹ́nú ọba sùpánà àtàlá ó ṣe àlékún àgbọ́yé ẹ̀sìn rẹ̀ fún wa. náà bóyá bóyá tí ń ṣe yóò ń bọ́ sí òjijì àwọn àgbéṣẹ́ fúnra wa àti ìṣe wa ń lé ní kálukórì wàá sọ mí tẹ̀ ní mẹ́jọ mẹ́jọ àtàwọn obìnrin náà ni a fi gbọ́dọ̀ jíra wa o abúlágbáyà kílẹ̀ lẹ́yìn jẹ́ẹ̀tì náà kò sí yẹn bẹ́ẹ̀ o ṣe àbá mi náà ẹ bá parẹ́ àtàmẹ́ǹtì lélẹ̀ ẹni tí ò bá sì fi wá ń jọun àti mọ nítorí tí ò fi wá <laughs> ayọ̀ náà náà tó kú bá kú òkúkú number one obìnrin ló kú ó fi ọkọ lẹ̀ bákan náà ó fi ọmọ obìnrin mẹ́ta lẹ̀. ó fi àǹtí tájọjọ́ mọ bàbá ẹyọ ọ̀kan ó fi ilẹ̀ bọ́ọ̀ láti yẹn délé nọmba wán nù nọmba tù ọkùnrin ló kú ó fi ìyàwó kan lẹ̀ ẹ mọ̀ lọ ó fi nọmba tù ó fi ìyàwó kan lẹ̀. ó fi ọmọ ọmọ lóbìnrin kan ó fi ilẹ̀ ó fi àǹtí ẹyọ kan lọ́jọ́ jẹ́ ọmọ bàbá ó fi ilẹ̀. ẹjọ́ bàbá. mẹ́rin là ń lọ nọ́mbà tírì òkúkú ó fi ọkọ lẹ̀ ó fi àǹtí ẹ̀tọ́jọjọ́ mọ ìyá ọmọ bàbá ẹyọ kan lẹ̀ ó tún fàǹtí sájọ jẹ́ ọmọ bàbá òfìlẹ̀ last one. òkúkú ó fi ọmọ obìnrin ẹyọ̀kan bákan náà ó fi àǹtí ẹyọkan ẹyọjọ́ yẹ ọmọ ìyá ọmọ bàbá òfin lẹ̀ sùmẹ́rẹ̀ẹ̀rin yìí afẹ́kàṣe wa tábà ti ṣe kínká ló kọ́rọ́kọ́ ṣíṣe ìṣàlá káwá náà ọmọ ìyá ọmọ bàbá nìyí ayọ̀ tó mẹ́rẹ̀ ni ìyá fẹ́ kí ádáhùn rẹ̀ wá ní alkọ̀ tó ń bọ̀ bíi ìsìn láì tààlà. a ló fi ṣé lásán ìtọ́kùnrin àbóbìnrin ló kú ìyẹn ò kò rí lèmi níbi gẹ́gẹ́ tí ìsìn kò àfẹ́ẹ̀tì gbogbo ètò wàwù kó jẹ́ kò àfẹ́ẹ̀tì ẹ̀mí. màá bẹ́ẹ̀ náà bá sọ ọ́ náà wá tààlà kí ó ti àlékún àgbóyé ní kọ̀ọ̀kan wa. وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين